Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Eléyìí ni ètò yín ètò wa tí a pè ní ìlànà annabi Sunnatul Rasul tí ó máa wáyé láti ẹnu Ustaz Sulaiman Idris Ajimati. Ẹ máa bá wa kálọ. Alhamdulillahi alladhi khalaqal khalq liya'buduhu wa amarahum bil ikthari min dhikrihi fi jami'il awqat wa nahahum amma yasudduhum an dhikrihi wa 'anis salah. Ahmaduhu an bayyana li ibadihi tariqal khairi وحذره من طريق الشر ليجتنبوه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إخوة الإيمان سلام الله عليكم ورحمته وبركاته nínú ìjókòó wa ti alẹ́ àti ìdánilẹ́kọ̀ọ́ wa ti alẹ́ yìí a máa ṣàgbéyẹ̀wò apá kan àwọn nǹkan tí kí ìnà tí ọlọ́run lè mọ́mọ́ wọ ọkàn ọbọ́lọ́run ọba tí ó pa àwọn èèyàn láṣẹ pé ká máa rántí òun ní gbogbo àsìkò ní gbogbo ìgbà láti fi kọ́ sí ìlànà nábì sallallahu ta'ala wa sallam òun náà ló kọ̀ fún wa nípa àwọn nǹkan tí ó mọ̀ kọjú ká lè mọ̀ rántí ọlọ́run àbí ká lè mọ̀ sí sọ́lá Muhammad sallallahu ta'ala sallam

wọ́n dalé tí wọ́n bá wá jáde wọ́n sọ pé gùfúrọ́nàk àwọn olùmọ́gbéyẹ̀wò wọ́n ní gùfúrọ́nàkà ìtumọ̀ rẹ̀ ni mo wá ìwọ ọlọ́run bá ní aláforíjì kí ló fà tó fi jẹ́ pé títí ọlọ́run bá jáde nílé ìgbọ̀nsẹ̀ gùfúrọ́nàkà ni máa wí mo wá ọlá aláforíjì tí èsì ìṣe pé ẹ̀ṣẹ̀ ni káwọlé ìgbọ̀nsẹ̀ ká lọ sí gá wọ́n ní àsìkò tí òfin rántí ọlọ́run tó fi dá léhun ìlò nílà torípa ìmọ̀ dákọ̀ ọlọ́run bá ń bẹ̀ iná ló fàtọ́ bí jẹ́ pé àwa náà lónìí tẹ́rẹ̀ pẹ́lú omi gan gbàgbà táyé ti dáyé fóònù àtàgbà àwọn nǹkan wọ̀nyí ibi tí ti ń wọ̀ lọ́wọ́ náà ni koran ti ń dún ní ti ń ti ń plé koran ìbẹ̀lẹ̀ náà ti ń rojọ́ fatafata ìwẹ̀ ló sì ń wẹ̀ lọ́wọ́ ìgbọ̀nsẹ̀ ló ń ṣe lọ́wọ́ ibẹ̀ ló ti receive ibẹ̀ ló ti ń call èyí tó fi àyà koran sórí fóònù ẹ̀ ní ìtí àti ẹ̀gbé fóònù kalẹ̀ fún rú ẹ̀ ibẹ̀ náà ni wọ́n ti ń kà òjíṣẹ́ ọlọ́run ó jáde kò ní wí nǹkan kan yóò jáde yóò sọ pé yóò wà níbẹ̀ kò ní wí nǹkan yóò wà jáde sọ pé gòfaranak wọ́n ọlọ́lá foríjì ọlọ́run eléyìí túmọ̀ sí pé òjíṣẹ́ ọlọ́run bá máa rántí ọlọ́run ní gbogbo ìgbà in tó mú ìgbàláàyè wá tó sì máa sí rọrùn fún yàrá máa rọ́lọ́run bá rántí òun náà ni pé àwọn nǹkan míì tó lòdì sí tó forí gbárí pẹ̀lú ìrántí ọlọ́run èèyàn ti yàgò fún ọ̀kan nínú ẹ̀ òun lo òun ni music nínú kan tí máa forí gbárí pẹ̀lú ìrántí ọlọ́run téèyàn bá ti jẹ́ nìkan tó jẹ́ pé orin ni máa gbọ́ gbogbo pé ìrántí ọlọ́run ìrántí ọlọ́run yóò ṣòro fún rẹ̀ níbẹ̀ torí pé ọkàn rẹ̀ ń abàjẹ́ kányìn kò ní sí nǹkan tí ó wù láyé àforin orin tá ń sọ yẹn mísíkì ni ò ká lè máa là ibi tí wọ́n ti lu fàṣẹ̀rẹ̀ àtàgógó tí wọ́n lu sákárà àtọmẹlẹ àti jìtá eh, eh, àtàwọn móló àwọn kan yẹn ó ní wọ́n pè ní music tó jẹ́ wípé àwọn tí wọ́n fi ń ṣiṣẹ́ bí eléré wọ́n ti di mílíọ̀nìà lórí ẹ̀ àwọn tí ń gbọ́ àádọ́rùn wọn ọkàn wọn ti bàjẹ́ ó kù díẹ̀ tọ́kàn gbọ́ wọn fi bàjẹ́ tán wà máa akásárà lè mùsùlùmí kí a níbò láti fẹ́ sóǹkà ayé mùsùlùmí táwọn náà ti rá sínú àdánwò yìí wọ́n sì mọ̀ ní kankan débi wípé wọ́n tún pa àwọn olórin kan lólórin Islam átúbò rọ̀hánà kún mi kún tún sọ̀dìkì mo ni wọ́n ti fẹ̀rí irú eré ìrìn ilẹ̀ tí wàá sì déédé pẹ̀lú ìlànà tànàbí sallallahu ta'ala sallam olórin mùsùlùmí wọn bá tán bá tẹ̀ wí ó fúyẹ́ mùsùlùmí islam sóyè olórin islam gbogbo ẹni tó kọrin nínú islam pátápátá ewì ni wọ́n ké wọ́n ń sàwọn onímọ́ló wọ́n ń sàwọn wọ́n yìí sàwọn oníyàlù àtọlọ́mọlé àwọn eléwì tá ń pè ní kọ̀sídà nínú èdè ládùbáwá òun ni wọ́n torí pé wọ́n kọ tí wọ́n sọ fún yín ni pé wọ́n kọ ni lójú ọyà nẹ́bí àwọn èèyàn wà ṣe bí mísíkì yìí ni wọ́n kéwì wọ́n kéwì tí ò sí nǹkan kan tí wọ́n sì fi kún lẹ́yìn ìgbà tá a dúpẹ́ fọ́lọ́run tá a tọrọ àlékún kí àti gẹ̀fà nábì sallallahu ta'ala sallam tàwọn alẹ́ ànábì àtàwọn sàhábà rẹ̀ ẹ̀yin olùgbọ́ mi ìlàmù anna min àádọ́ mi máa yàsódò àndékìrìlá wà ó ṣígélò lè ìbáyàdà àǹtọ̀ àti hì ìsìnmáwòlè àgáni tí etí ìbá di etí tó kún fóorin fún music tí máa pè music ó lè clear dáadáa kìí ṣe wákà àyàfi tó wáyé pé tó lu nǹkan tá à ń sọ ìsí wákà méjèèjì ò yọ kó pé wákà náà lèmi fẹ́ gbọ́ torí ó ní kímà nínú nígbàtí wọ́n ti dápọ̀ yẹn odin tá ní gbọmọ́ níta àbá lè sá fún àbí kí èèyàn fara rán nǹkan míì èèyàn sá fún èèyàn sá fún méjèèjì wàlìmọ̀ azif alàgáni wàlìmọ̀ azif alátìláfẹ́ àníwá ìhá tílíkùmùlẹ̀ àgáni wàlìmọ̀ azif alẹ́tì ìtàlàtì gálíbà bòyó ti mímbòyó ti lùmùsùlùmí àwọn orin tó jẹ́ wípé àwọn èèyàn máa sọ fún yín nínú ilé àti nínú ọkọ̀ pé ẹgbórin wá ẹgbórin wá so tẹ́lòmí tí bá ń sẹ̀mí 24 hours tí ò bá sórun lójú ẹ̀ orin ni ó fi gbọ́ àdáwò kan ni amat bí albaliwa tó kúrọ kẹríká gbogbo ilé ọkọ̀ di fótìnàbí akẹfẹ́ romina lè jà wà nìsà kò yọ ọkùnrin lẹ̀ kò yọ obìnrin lẹ̀ alladina don fa ìmánu hàn àwọn tí máa ní wọn shababul ummati mimba nínú obìnrin ọmọdé àtàgbà gbogbo agbègbè kún ojú títì kún inú ilé kún ẹ̀mọ̀ sàkíyèsí pé dábá ń ṣe sọlá afẹ́mọ̀ dìjà ń gbà mí pé ń ó tó gbọ́ràn tí wọ́n onífújì yóò kọ tiẹ̀ lórí fóònù oníjìjú ó kọ tiẹ̀ ká tó ṣe sọ̀láàtù tán wọ́n lẹ̀ mọ́ bẹ̀ mọ́ yáwòrán ẹ̀ pé ẹ má dánwò mọ́ ẹ má dánwò mọ́ irọ́ náà ni bá ti ń ka koran lórí sọ̀lá bí mọ́mú ti ń ka koran irú súrà yòówù kí mọ́mú o mú bẹ́ẹ̀ ló ní fújì ń kọ tiẹ̀ lọ lórí fóònù ẹlòmíì kò nípa o àwọn alágírí kan bẹ tí wọ́n nípa àdánwò yìí àmọ́ lọ́rùn àfi tá a bá gbọ́ lànà ànábì ń pa tàbá gbọ́ kí ló wáyé ń pa ẹ̀ kọ́nà kó sàlékún àánú ẹ̀ fún wa hátí alàkọ̀dẹ̀ asùbà kẹfẹ́ romina shabbat tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ nínú àwọn akọrin yáàrífù min haula al-muganiyin wa muganiyat wa oguniyatihim yáàrífù kúlla dakik mo fẹ́ sọ fún yín pé ẹnìkan kọrin ní abẹ́ igi kọrin kan nígbà tí ń kọnu ní fújì yẹn ẹnìkan wá ń sọ fún pé kódà bóun ti ń wọ ìrìnsẹ́ lókòkò rà torí ohun tiẹ̀ gan dùn ju tòní òótọ́ sì ni torí èmi náà gbọ́ ẹni tó kọrin yẹn ẹni tí ń jí orin yẹn kọ lábẹ́ igi ohun tiẹ̀ gan jù dùn ju tolórin lọ lọ́rẹ́ ẹ̀kan wá ń sọ fún pé kí ìrìnsẹ́ ó délẹ̀ báyìí ló kù o ìwọ́n ń tò lera wọn bólórin ṣe tòó láì jẹ́ pé òun gangan ní studio bẹ́ẹ̀ ni làwọn obìnrin ilé èyí tí wọ́n ń sọ yẹn ọmọ tí wọ́n pọ̀n lẹ́yìn ọmọ yẹn ti jogún ẹ̀ ọmọ tó jẹ́ pé ẹnu ọ̀rọ̀ ni wọn ò ní wọ́n létí ọ̀rọ̀ ọmọ ti jogún ẹ̀ ìlà àwọn olùmọ́mí sọ pé àlè ó mú iye àlè madrasatil ula àlè ó mú madrasa ilé ẹ̀kọ́ ọmọ mi ti wọ kéjì ó ti wọ nọ́sírì kò tó ọ̀dọ̀ ìyá tó bí ńláàdísà anábì sallallahu alaihi wasallam sọ pé àwọn òbí náà bá tọmọ jẹ́ kí tọmọ tó bàjẹ́ délẹ̀ ẹni tó kọ́kọ́ contribute síbi pọ́fẹ́ bá tọmọ jẹ́ òbí o èmi kọ́ ó bọ́ sí orígun lébí tí bàbá rẹ̀ ti máa ṣe náfílà kó tó lọ sí jama'a ọmọdún bí ọmọdún méjì àti nǹkankan ẹ bá dúró síbẹ̀ ló bá ṣe Allahu akbar nígbà tán fẹ́ gba wájú ẹ̀ ó sì fọwọ́ dáhùn ó sì fọwọ́ tì wọ́n padà àwọn alẹ́ bá ń oyin tó náà wo ibi tí bàbá rẹ̀ mọ́ kan iná ti ga sí ó sì lọ já gẹ ní ó sì ń fà ó sì ń kan náà gẹ ẹni síbẹ̀ òun náà sì tó ẹsẹ̀ rẹ̀ lé ẹsẹ̀ ibi tí bàbá ti mọ́ jókòó ó sì ńgbà tí ó mọ ibi tí ń ta sìgá ó sì ń kan gẹ ní sí ó ń kan èéfín gẹ ní síbi tí bàbá rẹ̀ mọ́ kan èéfín náà ti ga sí wọ́n ní bàbá rẹ̀ sọ pé njọ́ náà lòun ti mu sìgá mọ́ kò ní ọmọ yẹn pé wàá mu tí mò ń mu àbí wá ṣe tí mò ń ṣe ọmọ kan jò ní ọmọ kékeré ni méjì tàkọ́kọ́ òun mo gbọ́ ni èyí tèmi gangan wá rí mo fẹ́ sọ yìí bóyá àwọn òbí ẹ̀ bóyá àwọn èyí fara pamọ́ ní bàbá àti ìyá ẹ̀ bá àwọn èyí fara pamọ́ tí wọ́n bá fẹ́ bára àwọn lòpọ̀ lóru bóyá àwọn òpó kéré ó sọ kálímọ̀ yẹn jáde ó sọ fẹ́ nìkan tó jẹ́ gbé rẹ̀ náà ọmọ tí mò ń wo kò tí wọ ọmọ four years up to today tí mò ń sọ̀rọ̀ yìí ǹjẹ́ mo sọ yẹn sórí afẹ́fẹ́ ni ó sọ ó làmọ́lẹ̀ tẹ́ tún wẹ̀yìn pé à àdánwò mọ̀lélẹ́ yìí kò pẹ́ sọ inú ilé yìí inú ilé tá a ti inú ilé tá a ti tá a ti bí wa tán ti rè wá yìí téèyàn bá sìn láti bẹ̀ àfikọ́ lọ́run kéèyàn bẹ́ẹ̀ lọ́run àlékún kéèyàn bẹ́ẹ̀ lọ́run ìdáyà ló kù ọlọ́run lè sànú nú àánú ọlọ́run ọba tó pọ̀ àmọ́ ìsìn náà bẹ̀ lágbára ju ẹ̀rọ pé gbà míì tí wọ́n bá ń kọ́ ọmọ ní kékeré láti inú ilé níwà rẹ̀ lẹ́sìn tó bá dèta tó bá fẹ́ rí ní tó takò yóò kọ́ create doubt pé no bàbá mi ti sọ pé kìnní yẹn o njú wọn gbà láàyè fún inú ilé yóò kọ́ doubt sóye àfi tí wọ́n bá rí díìsì ọmọ fún nǹkan báwọn yóò tó wọnú ọkàn ẹ̀ ṣùgbọ́n ọmọ tó jẹ́ pé aburú tó ti bẹ̀rẹ̀ nínú ilé ẹ̀ tó kò ti ta ò lè ba lójijì nínú aburú tó wá ti gbilẹ̀ nínú ilé gan tọ́mọ gbé lọ́ta ní music mọ̀nkánà fi ṣọ́kín fi tàrí mi làgání tẹ́ ẹ̀ bá ń ṣe méjì nípa music fi tàrí mi làgání wal musiqi wal ma'azif fàlìyìzìlì ṣàkà bìlìyàkín afẹ́kíyè méjì kọ́kọ́ kú lọ́kàn tí ń gbọ́rọ̀ iná báyìí lásìkò yìí pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run bàtọ̀rọ̀ ànábì sallallahu ta'ala wa sallam ẹgbọ́rọ̀ tọ́lọ́run bá sọ nígbà pẹ̀tọ́ tọ́lọ́run tí ń lé wa jìnà pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú lérí nípa pé wàmínà náà sì mọ́yàn ṣẹ́rì láwọ̀l hadithi liudilla ansabilillah ó wà nínú àwọn ènìyàn suratul Luqman sura 31 láti àyà kẹfà ó wà nínú àwọn ènìyàn tí ń ra ọ̀rọ̀ eré láti fi ṣì àwọn ènìyàn láti fi ṣì àwọn ènìyàn lọ́nà. ọ̀gá ááyà tí màá lò níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí talẹ́ yìí òun náà ni pẹ̀lú ọ̀rọ̀ tí ó sì tún tẹ̀lé tí màá kà sí tìgbà àwọn èèyàn lónìí tí mùsùlùmí ò bá lè gbẹ́lé gbọ́ tó ọ̀dọ̀ ẹ̀ ló kù sí àmọ́ ọ̀bẹ̀ lọ́yìn ìdáyà fún ìmọ̀nà fún ni pàmínà náà sì ó ń bẹnu àwọn èèyàn tí ṣe kí ni ó ń bẹ nínú àwọn ènìyàn tí ń ra ọ̀rọ̀ eré láti fi ṣe àwọn ènìyàn lọ́nà. tí ń ra ọ̀rọ̀ eré láti fi ṣe àwọn ènìyàn lọ́nà mò ń gbọ́. láìsí mímọ̀ kan ó sì mú ó sì mú ní yẹ̀yẹ́. ọmọ ní àwọn eléwọ̀n ìyà ní àwọn eléwọ̀n yìí. làwọn máa dáàbò mú mi. ìyà tẹnitẹni ń bẹ fún wọn. ìyà tẹnitẹni àdáàbò mú him ìyà ẹ̀tẹ́ ìyà àbùkù ó ń bẹ fún ọlọ́dọ̀ ọlọ́run wẹ́dà tó tẹ̀lé àríhìmọ̀ àyà tùnà. nígbà tí wọ́n bá ń ka àwọn àmì wa fún un á yí padà ní ti ìgbéraga. nígbà tọ́rọ̀ rẹ ti wọlé tí kò pọ́sibù mọ́ àti pẹ̀lú àánú ọlọ́run kẹ́ sọ pé kọ́lá Allah kọ́lá Rasul àwọn aburú ti ń bẹ́ẹ̀ nù ọlọ́run tí a bá ń ka àmì wa tí a bá ń ka àyà Kùránì sí létí wàhálà mustakbiro yóò yí padà ní ti ìgbéraga tó bá jẹ́ pé òun ló túnu station kan síbi jáde sọ̀rọ̀ ọlọ́run tẹ́kàn gbé wá tágbé koran àbí gbé wà sí wa yóò switch off yóò change sí station mi kò ní fẹ́ gbọ́ tọ́lọ́run rárá kà á ń lám bí ẹni pé kò gbọ́ tí ẹ má gbọ́ tọ́lọ́run kò ní fẹ́ kó tètè ń kọjá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ń pé kò gbọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ń pé kò gbọ́ ń gbọ́. bí ẹni pé òdìdí wà nínú etí rẹ̀. ànàfin kọ̀rọ̀ bí ẹni pé dídí kan wọ́n kìbìtì ẹ̀ pé o nítorí náà nítorí náà fún onírò ìyẹ lẹ́ta eléro èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ mo kà ọlọ́run jáde ni sóye ẹ wá gbọ́n tí ẹ mo fẹ́ kà jáde kọ́ọ̀là akisari mufasiri ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn tó pọ̀ jù náà àwọn onítàfsir ẹ̀pá àwọn èèyàn ń gbọ́ tàfsir náà àwẹ̀ náà sóye tàfsir àwọn mufasiri àwọn onítàfsir gan àwọn olùmọ̀lá ń sọ yìí o kìí sọ sọ́sí ṣe pé akàtà síro àti tàbísírò àfi jẹun o wọ́n ní almorodu bí láwìl hadith gbólóhùn láhùl hadith ọ̀rọ̀ eré tí wọ́n kà jáde yẹn tí wọ́n fẹ́ kẹ́yìn mùsùlùmí tẹ́ ń gbọ́mi náà lọ́ka fi hadil aya nínú aya yìí alìgínà ní síkìnì ẹni tí ò bá dá lójú tó bá jọmọ lékí kọ́lọ́wọ́ tàbísírò ẹ̀ imam àfáà mufasiru náà kọ́lọ́wọ́ tàbísírò ẹ̀ olórin gangan náà tó jọ ọmọ mùsùlùmí kò ní kan gbé fóun kóǹkà kọlọ́wọ́ of ẹ̀ alìgì náà orin ni ẹni nìyẹn wàhálà fa abdullahi ibn mas'ud radiyallahu ta'ala anhu salata marrat abdullahi ọmọ mas'ud radiyallahu ta'ala sàábé ni kódà ní ànábì ló gbé dàgbà nínú àwọn tó jẹ́ pé yàtọ̀ sí pé à ń kọ́sẹ̀ ànábì pẹ̀lú ẹ̀rí ànábì sàǹpé kí náà tó wọ́n wà special bí ọmọ ọ̀gá tó náà tún tẹ́ jọ wà ní class nígbà táwa wà ní primary school àwọn ọmọ ọ̀gá ọmọ sábà lead ní ọmọ tàṣkò yóò wà ní sẹ̀mọ̀pọ̀ ọmọ tíṣà ni wọ́n mọ sábà lead Ibn Mas'ud gbé lọ́dọ̀ ànádì sallallahu ta'ala sallam sóyé ọwọ́ abúrú alẹ́ mẹ́ta ibi tí mo lọ́nu àfáà tọba ní ibùnú mọ̀sí bí ibùnú mọ̀sí òdì ni à ọ̀wọ́ aka ibùnú mọ̀sí òdì kún lẹ́ntà náà bí kàkún tó bẹ lọ́n fún tádọ̀ rẹ̀ sì gbà ajẹ́pọ̀ náà bí kún nù ta'ala alaihi wasallam kí ló búra lé lórí àkọ́kọ́ kí Islam ìbúra táwọn èèyàn kàkún yẹn ó búra àmọ́ búra pé wallahi tí ẹ̀ bá fẹ́ búra délẹ̀ wallahi ta'ala thumma billah tí ẹ̀ bá ó kàdánwò lọ́dọ̀ Ọlọ́run àwọn tí wọ́n mọ̀ túmọ̀ búra tí wọ́n bá ṣe nǹkan tí wọ́n ní kan búra rí lórí nínú ṣẹ̀rẹ́ Islam nákàlú wọn fàsẹ́yìn ní fàsẹ́yìn pé kí ni wọn ò ní búra àwọn adájọ́ máa múyàn látara bẹ́ẹ̀ wọ́n nígbà tó ti kọ̀ láti búra yẹn ẹgbẹ́gbẹ́sẹ̀ báyìí tóró ohun mọ implication ìbúra lábẹ́ ìlànà ànádì sallallahu ta'ala sallam ìbúra tó pé láàrin ojúmọ́ kan láàrin nǹkan tí ò tó 12 hours táwọn yóò fi ṣòwò ó ti búra kọjá 100 times ó sọ pé wàláà gbogbo kọ́sọ́mà kọ̀ọ̀kan ní rìsífù wàláà bí mẹ́wàá mẹ́wàá bí méjìlá méjìlá gbogbo kọ́sọ́mà kọ̀ọ̀kan ìbúra wọn làwọn ẹni ọlọ́run sá fún ìbúra tó jẹ́ pé tí wọ́n bá bí wọ́n léèrè wọn ìbú ọmọ àlùjọ́ náà ní ibùn Mas'ud ẹni tó sọ pé kò rí bẹ́ẹ̀ kó jẹ́ àjọjọ́ kò sọ ẹ̀sìn sí ni is not a case of special gift ẹ̀sìn táwọn ọlọ́run bá tó lépa bá débẹ̀ ni ọwọ́ abúra tafsiru tí èèyàn bá fẹ́ gbé tó bá fẹ́ kà adrọ́l bayani ni tafsiru ibn kathiru ni Qurtubi ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni gbé tafsiru bóyá ní bá ọ̀rọ̀ ibn Mas'ud ń bẹ̀ pé ọ̀rọ̀ tí ibn Mas'ud sọ ní tábà ń sọ̀rọ̀ tafsiru à ń sọ àmọ̀ sọ̀rọ̀ ibn Abbas àti ibn Mas'ud ní àwọn sàhábà torí ibn Abbas radiyallahu ta'ala anhuma ọlọ́run anábìsọ̀sọ́lá ó ní Allahumma allimu faqihu fi din wa allimu ta'wil ẹbọ̀rọ̀ Ibn Abbas ń bí ọ̀rọ̀ lábẹ́ ayé àti mò sọ yìí ise àdúrà tí ànábì ṣe fún Ibn Abbas ni pé ọlọ́run jọ ọmọ fik fòrò jọ ọmọ tafsir inú fà jẹ́ pé ẹni tí ìbá tafsir débi kan ẹ̀mọ̀ ẹ̀rẹ̀mọ̀ ọ̀rọ̀ Ibn Abbas kọ́lá Abdullahi tí ẹ̀ bá yọ tafsir kọ́nu tafsir kò lè tafsir kò lè búra wọ́n tún wá sọ mọ́ tún wá rí kàpé sàlátà marot lẹ́ẹ̀mẹ́ta ẹ̀kan tó tẹ́ni ọlọ́run bá fẹ́ sòdodo annal mọ̀rọ̀ọ̀dà ní tí lé lórí nìyí o bilawil hadith fi hadhil ayati algina ó ní ó búra lẹ́ẹ̀mẹ́ta pẹ̀lú ọkọ̀ ọlọ́run ó ní táyà ìtúmọ̀ sí ni music èyí wá níyà ṣé olórin mùsùlùmí lẹ ń sọ olórin islam lẹ ń sọ ẹ̀yin àfáyèsè wa jẹ́ lákàtàkìtì tó báyìí ṣé lè láwà dákẹ́ torí pé ó ti di fàájì lára àwọn èèyàn òun ládàkẹ́ sí ẹni tó kó mọ olórin náà ló islam olórin islam islam lélẹ́yìn bẹ́ẹ̀ bá wà wọ àwùjọ lónìí wọ́n ń tẹ́ni àwọn ọmọbìnrin kan àtàwọn ọmọkùnrin ọmọbìnrin ó ti ọ̀pọ̀ jù ń bẹ̀ tí wọ́n mọ kan tán fi gbèsè ayé ṣe mọ́ pé òun náà wò pé olórin kan ti mókè òun náà fẹ́ mókè kódà wọ́n encourage ẹ̀ pé bóun ẹ̀ sì ṣe á dùn yìí táyé sì gba tiẹ̀ àti kọ́ múra o kọ́ mọ́ ọbẹ̀ lọ́hùn nígbà tí wàá sí wá ń pe àwọn tó wà ń bẹ̀ padà kẹ́kọ́ túbá àtọ́nífújì àtọ́níjùjú àtàwọn tó kù wọn pé ẹ túbá afọlọ́wọ́ àmọ̀ sálàf ẹ wá sẹ́mi ìṣe tọrọkọ́bọ̀ tẹ bá rí lọ́wọ́ ẹ wá nǹkan mìta tó jẹ́ halal kẹforinlẹ̀ àwákọ́lá kọ̀kọ́ ṣe ló wà sí ilé àwọn tí ò lè fòdodo pamọ́ gan ṣe kódà náà àwọn tí ò gbé súnnà òtún pàwọn pariwo súnnà ń pè ẹ̀ sákèsì pé orin mùsùlùmí àdánwò ńlá lórin inú kan tó jẹ́ àpẹẹrẹ àpẹẹrẹ páyé tán lọ lórin wà ó tó wà nínú bóyá nínú tọ́pìkì tààtù mú wa nínú àṣírátù fàá nínú àpẹẹrẹ àlùkìyàmọ̀ pé orin mísíkì ni ó gbalẹ̀ kan ilé ìjẹ́ káwọn pàlùkìyàmọ̀ ń súnmọ́ kódà kọ́ mọ́ dín lọ́gọ́rùn ọdún lónìí وروى البخاري في في صحيحه رحمه الله تعالى رحمه الله تعالى عن النبي صلى الله عليه وسلم أنه قال ليكونن من أمتي أقوام يستحلون الحر الحرى والحريرة والخمر والمعازف حديث منه ما بخاري لو بجد wọ́n ní الله ọlọ́run bá búra pé làyàkùnánà láàmù lùkọ́sám wà nínú taukid láàmù búra àti yóò máa bẹ nínú àlùmọ̀ tí ajá pé kò sí lójú ayé ànábì ìwọ́n tó bá sọ pé àwọn kọrin lórí ànábì kò sí ìgbà náà ló sọ pé láyàkù náà yóò máa bẹ it will come to an existence nínú generation tọ́lọ́wọ́n bá rán mi sí àkùwámún àwọn èèyàn kan yastahiluna al-hira wal-harir wọ́n yóò legalize zina àyọ́ṣe ní zina but wọ́n legalize it wàlharir wọ́n sì mọ wà láàrí àwọn ọkùnrin lásán tá a ṣe léwọ̀ fún wọn láyé tán bá fẹ́ wà lùjẹ́ náà wọ́n wọ̀ pé ká irúwa irúwa mọ́ wọ àláàrí kí láwà fowó ṣe wọ́n wọ̀ tí wọ́n wọ̀ lójú ayé ànábì èyí tó fẹ́ mọ fọwọ́ jánú pé wọ́n kọrin lójú ayé ànábì orin tó yẹ pé èwì ni wọ́n kọ ọtún láwọn ará mọ̀dínà ọtún lùlù pàdé ànábì kí láwọn ará mọ̀dínà bá pẹ́ bá lùlù kí láwọn ará mọ̀dínà wà lórí ẹgbà náà orí dọ̀lá àlà orí àánú orí àìmọ̀ kan òjíṣẹ́ ọlọ́run ẹ̀sẹ̀ ń lọ ní ẹ̀wà ni wọ́n kọrin pàdé sóun ló pé ẹ ń gbàlù wọ́n bá sì wá fìyẹn kun kálẹ̀ òdodo kálẹ̀ òdojú tu ọ̀rọ̀ fàtìnàbì wálé ma aasif àgbólóhùn tó padà ẹni ma aasif music ó ní ń bọ̀ aṣẹlẹ̀ olóòtú ṣẹlẹ̀ o olóòtú ṣẹlẹ̀ yìí inna kí wá mẹ́nu bà àwọn aburú music àkọ́kọ́ ń bẹ annahu yufsidul qalba wa yumitu yóò yoo jẹ́ yóò sì di òkú yóò bọkàn jẹ́ yóò sọkàn dòkú ẹ̀sìn yẹn lé ní ọkàn tó sì ti kú ìrántí ọlọ́run lè wọbẹ̀ nínú tọ́pìkì ìrántí ọlọ́run ta ti ṣe kọjá àpèjúwe ọkàn tó kú òun ilé tí wọ́n ti rántí ọlọ́run òkú àtàlàyé ni ọ̀jọ̀gbọ́n kan sì sọ pé wà mẹ́lì júrẹ́ṣin lìmáyì tí mín ìlànà ẹni tí ẹgbá òkú létí kò mọ̀mọ́ gbogbo ìyàtọ̀ bá fẹ́ fi jòkú àbí àtẹ fi jèèyàn tí ń sọ pé mo gbé ò mo gbé ò ẹ dákun ẹ ṣàánú mi tẹ́mi bá ti bọ́ ẹ bá wàá tẹná mọ́lá iná ìjọba ẹ̀kàn síra yín lẹ́yìn ẹ̀kàn dààmú ara yín ni kò sí igbe oró kan fòkú mọ́ bọ́kàn olórin tí máa gbórin bọ́kàn ó ṣe rí nu ọkàn yẹn máa kú òun gangan láti ìgbésìn torí pé bọ́dẹ̀ ò ti kú ẹlẹ́ẹ̀kejì annahu yamuhu min al-qalbi mahabbata al ẹ bá mú àwọn olórin wá tí mo gbórin tó tún gbọ́ Quran is uncommon is uncommon tẹ́ bá rí ẹyọ kan orin ni wọ́n mọ̀ gbọ́ láyé wọn tẹ́ bá fa kíran pé APC tẹ́ bá fàyọ létí wọn ẹgbọ̀n tí ń gbọ́ sẹ́mọ̀ pé ẹni tí ó kì ti ẹ̀bí tí àtẹlòmíràn tó ti ẹ̀bí tí ń gbọ́ Quran sẹ́mọ̀ pé ìlèmọ̀ tí ń gbọ́ ẹ wá máa yọ gbogbo ẹ̀ ẹ̀rìpẹ́ ti ń gbọ́ kùránì ò tó nǹkan èyí tó sì jẹ́ pé orin ní gbọ́ yẹn kò ní gbọ́ kùránì o àfi tó bá rí kọjá bí wọ́n ti ń ka kùránì lókù yóò hate alukùránì kẹrin ẹ̀dán wo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ̀yin táwọ́sàn yẹn tẹ́ ń gbọ́ mi ẹni tẹ́ orin ti sóra kan pé kó háàdì eléyìí náà kò mọ̀ gbọ́ o tí ó sọ ní ìsìn ẹfẹ́ni tó ti rin tó rin ti wọ̀ lọ́kàn tó ti gbọ́ kan ẹ̀ tí ò lè mọ́ gbọ́rin ẹ̀fún sóra kan pé ẹ ti rìkọ́ọ̀dù sóra kan mọ́ gbọ́ ẹgbọ́n tí ó sọ fún yín ẹlẹ́ẹ̀kẹta anáwọn ìsìkètòlá azọwàjálì lẹ́nà rẹ̀ sódò àndìkìrì ọ̀tọ̀ àti àmọ́ bí ọlọ́run bá nínú àmọ́ bí ọlọ́run bá nínú nítorí pé nínú kàtí ó mọ̀ kọ́ dí kẹ́mọ̀ tẹ̀lé tọ́lọ́ àti kẹ́mọ̀ gbọ́tọ́lọ́ ni ẹlẹ́ẹ̀kẹrin annahu majlaba tó ní shayatin ima fa èsù wá o ima mú késo súnmọ́yàn pẹ́kipẹ́kí àtàwọn tí bá máa gbọ́ èso súnmọ́ wọn pẹ́kipẹ́kí in tó bá wá máa fa èsù wá yìí fọwọ́ mọ̀tọ́dọ́ tó lè màláìkà yóò máa lé màláìkà kẹ́jìnà bó ṣe takora wọn nìyẹn lè annahu mọ́dù dání láyé tìmíàn láyé tìmíàn in tí ń fa èsù yóò lé màláìkà oníkẹ́jìnà ẹ̀yin bàbá ẹ̀yin màmá táwọn ọmọ bá ti gbàgbọ́ yẹ súnà wọ́n mọ̀ pẹ̀yìn sákèsì ẹ dákun àfi títóbi ọlọ́run bá ti bẹ̀yìn tó wáyé pẹ́yìn lẹ gbàgbọ́ yẹ súnà lẹ̀ ń kọ́ mọ èrè ńlá ni láti kékeré láti gbà tó ọmọ bá ti ń dìde bọ̀ wọ́n ti jèrè èrè ẹ̀sìn àmọ́ kò wá yé òbí lápèjúwe ọmọ ló wá yé bó ṣe dá bó ṣe jẹ́ pé uh, in fact ṣé ẹ mọ iye òbí tó ti ra mọ́tò fún bàbá ẹ̀ nísìnyí àtìyẹ́ kí bàbá ń ṣe láyé tó ti rọkọ̀ kí ni bàbá ń ṣe láyé tó fi rọkọ̀ ṣé kò tà ní àbí kò rà but you appreciate pé ọmọ òun ti rọkọ̀ ọmọ òun sẹ́ndì ọkọ̀ láti Germany ọmọ òun sẹ́ndì ọkọ̀ láti America tọmọ máa ń dé tó bá sọ pé bẹ́sẹ̀sẹ̀ rí ni ẹgbà fún wọn ẹgbà fún wọn ẹgbà fọlọ́hun tí wọ́n bá dé tí bá sọ pé ẹ̀jìnà sí music wà láì wọ́n tún lè ṣe ni wọ́n lè sùn jìnà wọ́n fa mọ̀láìkà ànúkẹ́ wọlé ni nínú àbúrú rẹ̀ àtàrgíbù fi zìnà والدعوة إليه ولهذا ورد في الحديث الجناه الجناه رقية الزنا ìmọ̀ pẹ̀pẹ̀ sí kí ìbánilòpọ̀ lọ́nà àìtọ́ kó pọ̀ láwùjọ kó sì fọ́nká torí wánú àdísì pé orin music rúkíyà zina òní ẹ̀yin ọmọ ìyá mi àtọ̀rọ̀gbọ́ mi ní Islam tọ́ ìrúbò yóò tàkó mi ní hadil and jazz tọ̀hírù buyutakum min àdì àǹjàs àwọn ránrùn yìí ẹfọ́ lémọ́kò ń àti bọ́rọ̀ débi fọ́tò tẹ́pẹ̀mẹ́láka kí ò ní wọlé ọ̀rọ̀ mísíkì lásán lélẹ̀ tí fọ́tò wà ń bẹ tàwọn kan míì tún wà ń bẹ tó mọ̀ lémọ̀láka kẹjìnà wọ́kṣọ̀ òun ohun tọ́lọ́run sẹ́bi wàtíláwàtí alukur'an kẹrin làálàkún tó fi hùn ibi tẹ́lẹ̀ ǹjẹ́ wà oníkàmọ́ gbọ́ alukur'an bàbá kan jẹ́ sáwọ́ lọ́ọ̀kẹ́ yà ọmọ yẹn ka kur'an nínú ẹ̀dùn omi sì ń bá olójú bàbá kómi tó máa bọ́ lójú bàbá ọmọ yẹn ka kur'an kó tó kàdé lọ́mi ti ń bọ́ lójú ọmọ kìí sọ omi jẹ́ ìbànújẹ́ nìyẹn omi bàbá náà wá omi ojú wa ń bọ́ lọ́dọ̀ bàbá náà mi tó jókòó sí ọwá lọ dì ojú ọ̀nà kan ojú ọ̀nà àlìjẹ́ náà ojú ọ̀nà ti ṣètọ́n olórin tó jẹ́ pé tí wọ́n bá ti ń ka àwọn èsù tí máa ń rúpọ̀ máwọn èèyàn yẹn wọ́n wà wá látàbí àpáta wọ́n wà látòrí àkìtàn wọ́n wà láti omi wọ́n wà darapọ̀ máwọn tí ń bẹ nínú estate àtàdúgbò àti street ọlọ́run sì dá àwọn àyèyàn fáwọn àlùjẹ̀nu ibi tó dá fún wọn ládàkọ̀hún bẹ̀tì mísíkì ó gbé wọn jáde ibẹ̀ làwọn àjẹ̀nu ti bóbìnrin sùn ẹ̀mẹ́yẹ obìnrin sọ pé òun mọ̀ ní ti ń bá òun sùn yálà ó lọ́kọ àbí ó lọ́kọ wọ́n sì ń bá sùn lóòótọ́ kí ó rà tọ̀ àjọ̀nú sì ni kílàjọ̀ ní wádé close àbí street àbí ẹ̀mọ́ àbínú ṣẹ̀dá ẹ̀mọ́ tọ́lọ̀ dáhùn àjọ̀nú sí orin mọ́ fáwọn jáde àlè sọgbọ́ ẹ̀tán lónìí pẹ̀lú tí a fẹ́ mú jáde ni pé kò bá lànà ànábì mu lànà ànábì mi nǹkan tá à orin mísíkì ò bá mu àsọkọ́ ẹ̀mọ́ dá wákà o àmọ́ tí wákà náà bá tún ti lọ ní fóṣù tó ti níbàjẹ́ nú tó yẹ pé sọkúsọ náà tún ni ọ̀nà tó ti dé haram torí gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan náà àwọn láìka ń sọ wọ́n ti ń sèso rẹ̀ lórí wa lọ́njà lè mọ sọ̀rọ̀ rí lọ́njà lè mọ hùwà rí ká lè mọ sẹ̀sìn rí ká sì jẹ́rẹ̀ látàlì kíámà hada wa sallallahu ta'ala nabi muhammadin wa